Okay. بين آيتها ولا تحسها بسوء فواقبة مضاد قليل واذكروا إذ جعلك الخلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون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 أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يبكي أتقف الله الحمد لله أترى الله عن الله أولى جنجتاره كما بان أبو محمد صلى الله عليه وسلم بكنا àtẹ̀rọ̀wọ̀n ọba subhanahu wa ta'ala àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run eléyìí tí a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ yìí ọlọ́run kò ṣe ní sábàbí ìmọ̀nà fún wa láyé àti níjọ́ ògbéǹdà kìyàmà bí tí a bá tẹ̀sírò wa dé lánàá ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú àmọ́ kí a tó tẹ̀síwájú níbi tí a dé lánàá a ó ṣe àgbéyẹ̀wò àwọn tí ó jáde nínú ọ̀rọ̀ ọlọ́run èyí tí a kà lánàá insha Allah a ṣàlàyé fún wa wípé al-Qur'an ìwé ọlọ́run tó pé tó sì kó àwọn ìtumọ̀ tó pọ̀ tó kó sínú alukur'an tó bá ṣe wípé àgbélẹ̀kọ ọmọ ènìyàn ló jẹ́ kò bá pọ̀ jù báyìí lọ volumes rẹ̀ ò bá pọ̀ àbá ní volume one volume two volume three yóò fẹ́ tó thirty volumes ṣùgbọ́n làwọn ọba tó ní ọ̀rọ̀ òun gan ni ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ sísọ ìròyìn ọlọ́run subhanahu wa ta'ala àwọn ọ̀nà tọ́lọ̀ fún wa gbé ọ̀rọ̀ kalẹ̀ ọ̀rọ̀ kékeré yóò wá nítumọ̀ tó pọ̀ ọ̀rọ̀ kékeré yóò ní àwọn ìtumọ̀ èyí tó ṣe pé gbogbo ìgbà tí ayé bá ń jáyé a ó máa rí relate mọ́ ọ̀pọ̀lọpọ̀ tí bá ń ṣẹlẹ̀ ṣe ṣe alukur'an ni ìdí ìdó jẹ́ pé alukur'an láti nǹkan bí ntólé ní ẹgbẹ̀rún ọdún àti ọdún ọgọ́rùn ọdún mẹ́rìnlá tí Kùránì ti sọ̀kalẹ̀ àbí tó ti ń ní pípé títí yìí láti bí nǹkan bí ọgọ́rùn ọdún mẹ́rin sẹ́yìn ó súnmọ́ kí gbogbo àwọn nǹkan tó wà nínú ẹ̀ kó mọ́ bá ti ń ṣẹlẹ̀ ń sìn mọ́ ṣùgbọ́n alukur'an láti gbà tí ọlọ́wọ́n bá ti sọ kalẹ̀ fánàbí sallallahu alaihi wasallam títí di àsìkò yìí tàbá tó ń kà á yóò tún mọ bá àsìkò yìí mọ́ náà tẹ̀síro ọtún ṣáájú aṣàlàyé ọlọ́run ṣàlàyé fún wa tójò ṣe máa ń rọ̀ ní Al-Qur'an alálàyé tọ́lọ̀ ń ṣe fún wa yìí kí wọ́n tó bí àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ àwọn scientist káwọn tó sọ̀rọ̀ nípa àṣé evaporation ní máa ń ṣẹlẹ̀ tí omi ó lọ òkè. tí ó dúró ńbẹ̀ tí ó wà á fọ́n fẹ́ tí gbogbo yìí yóò wà á tí ó wà dúró tọ́lọ́wọ́ wà fi atẹ́gùn wu síbi tó bá fẹ́ kó lọ Kùránì ti sọ. bá a ṣe wá ń ka yìí ẹni tó bá pé eléyìí yóò máa ṣe mà wípé wọ́n kọ ìwé yìí ìyẹn ó kéré nínú àwọn ó ń ṣàfihàn pé alukur'an Karim ìwé tó kọjá ìtẹ́dà ọmọ nìyànlẹ̀ kọ́ni n tó ń ṣẹlẹ̀ nínú oyún bọ́ máa ń ṣe ń dọ́mọ gbogbo àwọn nǹkan yẹ ṣàlàyé di pa àwọn tí wọ́n nímọ̀ nípa ìmọ̀ tó embryology

lọ́dọ̀ ti wá ṣùgbọ́n ìpìlẹ̀ nǹkan yẹn kùránì gbogbo ìpìlẹ̀ gbogbo nǹkan tí bá ń jẹ́ ìmọ̀ pátápátá. bákan náà nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ kùránì lo àkànlò èdè kùránì lo òwe lọ́nà tó ṣe wípé kò sí ẹ̀dá ọlọ́run al bó ṣe lo òwe. ká nǹkan wéra wọn lọ́nà tí nǹkan yóò fi yé wa Quran tó gbàwájú níbi eléyìí wọ́n pè yẹn ní sidqul mumathala bayna al-masal wal-mumassal la kéèyàn ó fi nǹkan méjì tó jọra wọn wéra wọn. láti fẹ́ gbé ká gbàgbọ́ ní àlàyé nǹkan tá à ń sọ bí alukur'an kò sí. ọlọ́run ọba subhanahu wa ta'ala ní alukur'an ọlọ́run ṣàlàyé fún kan àwọn nǹkan tó ṣe wípé ó ṣeé ṣe ká fẹ́ máa ronú sọ fún wa táàfẹ́ dá òtí ẹ̀ pé nǹkan kùránù wà lọ mú àpèjúwe lati láti bá ọpọlọ wa sọ̀rọ̀ wípé níta ọlọ́run sọ yìí ó lè ṣẹlẹ̀ ṣèbí nǹkan báyìí tó jọ òbó ti ṣẹlẹ̀. ọlọ́run bá fi ẹnu ọ̀kùnrin kiri bá ṣe dáadáa kan sójú ọ̀nà ọlọ́run àbí èèyàn náwó kan sójú ọ̀nà ọlọ́run. ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yóò fún ní ẹ̀san ó bẹ̀rẹ̀ látòrí mẹ́wàá títí dé ọgọ́rùn-ún méje seven hundred reward ọlọ́run lórí nǹkan yọkan tó ṣe. ẹ rí pé nǹkan pè ní àfọyàn lẹ́sàn ní tí ò ṣe fojú rẹ̀ ni. ó dáa lada mẹwa àti seven hundred ní ọgbà òrí ìsábà nta mú ọmọ nìyẹn òrí ẹlòmíràn pé ṣé mo ti ná one thousand naira lónìí wọ́n mi fi rí tí mi ten thousand naira. تيوري 70,000 نرى أبي 700,000 بلدي يوشيري أمي ونفير باقيا ولو هو عمو مثل وعب ولو مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة حبة والله يضاعف من يشاء والله واسع عليم أعوذ بالله من الشيطان الرجيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم tó lọ sínú tafsir ayé ìta ń tú èyí tá àkọ́kọ́ ṣe yí ìfáàrà preamble ni láti jẹ́ ká mọ in tó ń bẹ nínú alukur'an ẹ̀mí kò ní fẹ́ gbà pé èèyàn lè ná nǹkan kan kéèyàn orí seven hundred ọlọ́run wá dé pé wá pé ṣèbí tẹ bá gbin àgbàdo ẹyọkan ẹyọkan péré oòrùn kan péré lẹ́bi. tí ó kàn yẹn bá wù àwọn tí tí ó yọ. ọ̀mẹ́fọ́lẹ́ àgbàdo àwọn tí rí tí ó yọ níbi àgbàdo yìí. ààbẹ̀ sábẹ́ àgbàlọ́ méje. tí kà yọ báyìí ìkan yọ báyìí tẹ bá wá sí ìhà ara rẹ tẹ bá sí níbi àgbàdo kọ̀ọ̀kan ó kéré jù ó kéré jù lọ́lọ́run sọ ooru ọgọ́rùn-ún tó bá yín àgbàdo ó kéré jù ní ìmí jù bẹ́ẹ̀ lọ ó kéré jù èyí ò rí horo ọgọ́rùn-ún lọ́nà méjì ó seven hundred bẹ́ẹ̀ sì ni ẹyọ àgbàdo kálógún ìyẹn ó wà fífíkà a lè fojú rí yẹn àgbà yẹn bá àgbà gbọ́ naam àgbà gbọ́ òyìn àti ìyẹn lè kí nǹkan ẹyọ kan bọ́lẹ̀ kó fún yẹn ní seven hundred. kí wá dé tẹ̀ ń jiyàn lórí pé tó bá náwó náírà lójú ọ̀nà ọlọ́run fún tó ju nílọ́pọ̀ ẹ̀ lọ́nà seven hundred ọlọ́run sọ yẹn láti ṣe ìkànnà láti ṣe ìkànnà láti convince wa láti jẹ́ ká gbà wípé ohun tó ń sọ yẹn ó ṣe ti wá gbọ́ yẹn tí bá ṣe pé nǹkan fọwọ́ ba ọkùnrin yàn kò ọlọ́run a máa mú àpéjúwe wá bẹ́ẹ̀ iṣẹ́ bí tá à ń lọ gbọ́gbà nìyẹn à ń ṣàlàyé àwọn tó jáde nínú tẹ̀síìrì lánàá bákan náà nínú àwọn òwe tọ́lọ̀wọ̀n ọba máa ń pa ọlọ́wọ̀n ọba ní wálé báládù pọ́yè yakurujú nàbàtò ilẹ̀ tó bá jẹ́ ilẹ̀ tó mọ́ ilẹ̀ ọlọ́ràá gbogbo ohun téèyàn bá gbìn síbẹ̀ nǹkan tó dáa ni ó jáde ńbẹ̀ bí ìdùnnú ẹ̀rọ fi yí ìdúgbòrò àbájáde wọn ìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn kì í tí wọn ò mọ ọlọ́run ní wọn bẹ́ẹ̀ bá ní kílẹ̀ bá da tífa tí ó wà fatalize tí ẹ sì wá irú ìfẹ́ fẹ́ gbìn síbẹ̀ tó dáa. tábà ti gbìn tán wọ́n sì lọ́ọ́ máa ka kúlẹ̀ kúlẹ̀. iye tírélà ẹ̀kan tírélà tí wọ́n ò rí kó jáde nílẹ̀ yìí àgbàdo mùsùlùmí yìí ṣe bẹ́ẹ̀ a lè pọ gbogbo facility sí lè kankan ọlọ́run ní bí ìfì rọ̀bì yìí. tó bẹ́ẹ̀yàn bá gbé nǹkan sí in tó da ní òun jáde pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run ti pẹ̀lú yọ̀ǹda rẹ̀ sí torí pé ilẹ̀ ò lè dámú kàrà jáde fún rẹ̀ ìyẹn jẹ́ kó yé wa òun tọ́lọ̀wọ́ bá pa fún wa ń bẹ̀ yẹn ni wípé gbogbo àwọn èèyàn fẹ́ àchífù kankan láyé gbogbo ògbìyànjú téèyàn wá máa ń ṣe tọ́kí máa ń ní nǹkan yẹn lè rẹ́ ṣe bó bá wù ọ lọ́wọ́ kìí ṣe ìgbìyànjú yẹn lójú rẹ bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run sọ pé kéèyàn jókòó tẹ̀tẹ̀rẹ̀ ṣùgbọ́n gbìyànjú tó bá ṣe yẹn tọwọ́ rẹ bá wá tẹ nǹkan yẹn má ṣe wípé ẹ̀mọ́ kí mo gbìyànjú ni bá fi mi ṣe kò ń gẹ́ ọlọ́wọ́ bá ní ilẹ̀ tó bá jẹ́ lọ lọ́ra tó yàn bá ti ń kọ́ yóò mú tó da jáde. ọ̀gbọ̀dọ̀gbọ̀ tó yóò bí ìlera ìlú yóò mú nǹkan tó da jáde torí pé lẹ́yìn ẹ̀dá wàlẹ́dẹ̀ ẹ̀kọ́ bọ̀. wàlẹ́dẹ̀ ìfọdúbọ̀lá yàtúrọ̀dẹ̀ ìlà ìkìlá. wàlẹ́dẹ̀ ìfọdúbọ̀ wàlbáládù tọ́yìí ṣe mọ̀ tó wá pé nínú ọ̀rọ̀ ti yẹn ní dáàsọ̀ ní wípé wàlùkọ̀bí wàlùbáládù kọ̀bí ìyẹn nínú ìgbàgbọ́rọ̀ kalẹ̀ alukur'an kur'an ó ti mọ ibi tá a fẹ́ sọ ọgbẹ́ ìgbà mi ìyẹn nínú ìjáàzì kur'an ònìyẹn wọlé rẹ kọbù. wọlé rẹ kọbù. ilẹ̀ tó bá jẹ́ ilẹ̀ tí ò dá ilẹ̀ aṣálẹ̀ láyá kúrò ìlànà ilẹ̀ tó bá jẹ́ ilẹ̀ aṣálẹ̀ kò lè rí nǹkan kan mú jáde wàhálà lèyìn ó ṣe wàhálà ẹ̀ nǹkan kan ò níyọ ọ̀rọ̀ yìí ọlọ́wọ́ bá fi kòwé ní àwọn olùmọ̀ ẹ̀sìn àwọn àfúnimọ̀ tẹ̀síìr wọ́n ní ẹ̀mí tọ́lọ́ ń bá fẹ́ fi mọ̀nà tẹ́ bá ṣe wá àti díẹ̀ yóò ṣiṣẹ́ lẹ́mìí ẹ̀ torí pé ẹ̀mí yẹn dà gẹ́gẹ́ bí ilẹ̀ ọlọ́ra tá a gbé kódà kéèyàn máa gbé nǹkan yẹn kó o kà máa lọ kí wóró yẹn jábọ́ lọ́wọ́ ẹ lásán yóò wù kódà kẹ́ ẹ má wọ́n mi sí yóò wù torí pé ilẹ̀ yẹn ilẹ̀ tó má ni bẹ́ẹ̀ náà ni ọkàn mùmíní ẹni tí ìmọ̀lẹ̀ ń bẹ nínú ẹ̀mí ẹ̀ wàlọ́wọ́ lantan sáfìrù náàrú núrù àlànà ẹ̀mí tọ́lọ̀ ń fẹ́ lò mọ́ bá gbọ́rọ̀ ọlọ́wọ́n ọba yóò lápá lẹ́nu ẹ̀ lójú ẹsẹ̀ ibi tí ẹni tó sọ̀rọ̀ yẹn dùn sọ ọ́ dé owó máa ronú lérí ẹ̀ ó dé lò lórí ó máa sọ́kọ́ ẹni tó sọ̀rọ̀ yẹn bá kí ló palẹ̀ gbogbo àwọn tó sọ yẹn ló bà ń lẹ́rù òun gan sọ gan kò tóbi tó wà lẹ́nu àwọn àfáà wọ́n ní òwe tọ́lọ́ wọn bá pa fún wa àwọn ẹ̀mí kan nìyẹn tó bá gbọ́rọ̀ ọlọ́wọ́ ọba ìwárìrì ata ẹ̀mí àwọn mọ̀mọ́ nìyẹn wọ̀lẹ̀dí kọ́bù ọlọ́dí kọ́bù ẹ̀mí tó jẹ́mi atálẹ̀ bẹ́ẹ̀ ṣe wà síbọ̀ ọ̀la kò lè lápá kankan bẹ̀ kódà àpèjúwe àgẹ́gẹ́ nìyẹn gbé nǹkan sórí yangi ẹtú wa ń wọ́n mi ẹtú ń dà olè kò sí nǹkan kan tí ó jáde mbẹ ọlọ́run fi yẹn wé ẹ̀mí àwọn kìfèrí ẹ̀mí àwọn tọ́lọ́n ti ká dára ọmọ anámá bẹ́ẹ̀ ṣe wá àfihàn wọn kò lè wọnú gbáyà wọn wọ́n lẹ́rí ọ̀pá bọ̀. wọ́n lẹ́rí ọ̀pá bíkà láàárọ̀ ọ̀gbẹ̀ ọ̀rọ̀ àpẹẹrẹ tọ́lọ́wọ́n bá ṣe fún wa ní. wọ́n àti ńlá ló jẹ́ ògbọ́rọ̀ ọlọ́run ọba ńlápá kí ni ń ju ohun tí ń gbọ́ yìí lọ kódà ni ti sí kò torí ó ń gbọ́ lójoojúmọ́ ti ń bẹ ó kà kọjá létí òwe nìkan ọlọ́run bá fi ẹ̀mí ń bẹ́ yẹn ó fi wé ilẹ̀ ọlọ́ra àti ilẹ̀ tí kò lọ́ra ilẹ̀ aṣálẹ̀. a tún wá mú àpẹẹrẹ ní ìwà lánàá wípé àwọn obìnrin àwọn ìyàwó wa ọlọ́run fi wọ́n wé ilẹ̀ ilẹ̀ oko téèyàn fẹ́ gbìn nǹkan sí wọ́n wá fún ọ ní àwọn sí tó da irúgbìn tó da nítorí àbá kí irúgbìn yìí bọlẹ̀ ó kéré jù iṣẹ́ jáde ńbẹ̀ iṣẹ́ kékeré ọwọ́ àwa tí wọ́n fẹ́ gbìn sí ọwọ́ àlọ́ ọwọ́ ilẹ̀ yanjú ilẹ̀ yanjú ló fẹ́ gbìn rà títí ìdìbò ti da sọ̀nà kí títí ìdìbò da tílẹ̀ ò bá da iṣẹ́ sí ìdìbò náà ò léyọ̀ báwọn obìnrin wá ṣe wọ́n ti yẹn kò síbo dáa tó tọ́ba lọ jẹ́ wípé ẹ̀hán obìnrin ló fẹ́ níyàwó síìdì tiẹ̀ tó da yẹn ìjẹ́ ẹ̀hán rẹ̀ wọn yóò bàjẹ́ láyàkúrò ìlànà ti dá wàhálà sí ìfọ́bùsọ̀lá ìlànà ti dá. ìdààmú ni ó pọ̀ òrùka kò ní jáde ńbẹ̀. ọlọ́run ó sọ ọ̀rọ̀ yẹn ìtumọ̀ tó pọ̀ pọ̀ ń bẹ lábẹ́ lábẹ́ àfiwé ọlọ́run ọba ó sọ fún wa bóun tó ń lọ òjò ilẹ̀ tó ti di ilẹ̀ tó ti kú aṣálẹ̀ tójò bá tó rọ̀ sí gbogbo àwọn koríko tó ti kú wọ́n tún dìde padà ojoojúmọ́ làwọn arìnrìn lágbègbè abẹ́ẹ̀kọ́ tó bá di ìbẹ̀rẹ̀ gbogbo àwọn koríko wọ́n àbọ̀ onígbò tójò bá ti rọ̀ gbogbo wọ́n tún dìde ọlọ́wọ́n bá ní wọ́kadà àlùkàtò kọ̀ọ̀tù àfiwé nìyẹn bẹ́ẹ̀ ni ó ṣe kú lẹ́sìn dìde nìyẹn ọlọ́run fi tó jọra wọn ra wọn torí pé ẹ̀mí súnmọ́kẹ́mi má gbàgbọ́ wípé tí èèyàn bá tún kú èèyàn tún lè jí dìde padà tọ́lọ́ bá bẹ́ẹ̀ bí wá lè rí ní agbáyé ṣe ọlọ́run wá ti nínú ẹ̀mí wa tó ti jẹ́ pé Quran kì í ká ṣe ohun wo ẹ̀mí wa ohun wo psychology wa torí pọ̀rọ̀ ọlọ́run bá ní tọ́lọ́ bá jẹ́ pé ká ta ẹ̀ máa tún gbé ẹ̀mí máa rò ó bẹ̀ fọ́fọ́ sí bù bẹ́ẹ̀ ṣẹ́tẹ̀ èèyàn ti tó ti tó ti jẹra àwọn àwọn aṣọ̀yíkò ṣẹ̀yíkì ìgbàgbé mi tójò bá rọ̀ àwọn koríko tó ti kú tójò bá tọ̀rọ̀ sí yóò tún padà jí padà àmì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà bá kú ọlọ́run tó ó bá ọpọlọ wa sọ̀rọ̀ ó bá ọkà wa sọ̀rọ̀ ó bẹ́mi wa sọ̀rọ̀ ó wá wá ẹni tí kò ní ká ṣe ìdí nìyẹn tó wà ní ọgbẹ́ ìjà kìláàmà ẹnì kankan ò lè ní excuse níwájú ọlọ́ ọlọ́run ṣe Quran níwèé tó pé tó kún fún àlàyé tó sì fọ́ gbogbo ọ̀rọ̀ sí wẹ́lẹ́wẹ́lẹ́ tẹ́nìkan ò lè sọ pé kò yé òun àbẹ́tẹ́ bá fẹ́ tẹ̀lé fẹ́ mú lókù ìyẹn abala kan nìyẹn nínú ìgbàgbéyẹ̀wò lánàá àwọn abọ́ sí abala ìran ọmọnìyàn àwọn tọ́lọ̀ ń bá ara wà níbi ọlọ́run ọba sí ọ̀nà mẹ́ta ni wọ́n pín sí ó ń bẹ nínú àwọn tó gba tọ́lọ̀ ń ràn wọ́n ànábì ọlọ́run sí wọn wọ́n tẹ̀lé àwọn olùgbàgbọ́ òdodo ọ̀nà ẹlẹ́ẹ̀kejì àwọn kan bẹ́ẹ̀ wọ́n kọ táwọn ànábì ọ̀rẹ́ ọba mú wa wọ́n gbéra ga wọ́n rò ó tọ́lọ́ bá ṣe ìrànyàn níṣẹ́ ṣé láàrin wa ló ti wá ráyà látara àgbéra ga ní òní gbà ọ̀rọ̀ yẹn. àwọn ẹlẹ́ẹ̀kẹta àwọn làwọn tó ṣe pé àní ìmọ̀ ibi tí wọ́n fi sí. bí wọ́n ṣe ń sọ pé àwọn gbà tí wọ́n bá tún kúrò lọ́dọ̀ àwọn onígbàgbọ́ tí wọ́n bá ń ti wà lọ́dọ̀ àwọn tòṣè rí wọ́n tún láwọn ti dára wọn náà àwọn ẹ̀ làwọn mùnáfìkì ìjọ gbọdọ̀ òkè àmà ọlọ́run ní ọlọ́run kò wọ́n mọ́ àwọn ọlọ́run ọba ànábì náà fáwọn èèyàn ẹ̀ àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run lórílẹ̀ òun náà ni ànábì náà àkọ́kọ́ òjíṣẹ́ òun lànábì náà ntí wà mọ wáṣẹmọ wa ni pé ìyá ádámù ọlọ́rọ̀ ọkọdá ádámù ànábì ọlọ́rọ̀ ìyàtọ̀ bẹ láàrin prophet àti messenger ìyàtọ̀ bẹ lára méjèèjì àwọn mùsùlùmí mọ àwọn kristian ò mọ gbogbo ẹ ni wọn papọ̀ kódà ẹ bùtà ẹ fẹtẹ fẹtẹ. ṣùgbọ́n àwọn ọmọ ọmọ implication ọ̀rọ̀ ní rẹ̀ ní ò lè ṣe kójú àwa lójú ní pé ìtumọ̀ ẹ̀ lọ́dọ̀ sí wa ó yàtọ̀ fi wò sójú dáwọ́ ní prophet lẹ́yìn tí ó gbọ́ ọ̀rọ̀ gangan bá sọ wọn bá tó ń rán màlẹ́kà tó ń rán sí kò dẹ̀ sí ìyẹn má nínú ìgbàgbọ́ láti gbà rọ̀sùlù mẹ́sẹ̀njà ó lẹ́nu ìgbàgbọ́ lọ́wọ́ bá ń rán sẹ́tà lọ bá èèyàn báyìí lọ sọ báyìí fún wa owó wọn ò owó máa sọ fún wọn fìyà jẹ fìyà jẹ àwa tó kù láyé à ń kàn gbé táwọn wá nípa ọlọ́run fi wọn mọ̀lẹ́kà kankan wa táàbà àkàbà sọ́kùnkù lánàá ọlọ́run ọba jìbìlù wa bá mi ẹ̀sọ́ pé irọ́ ló ń pa. kí màá mọ̀ ká wá ló láyà kọ́ wá ní daddy told me yesterday ẹni ìmáa mọ̀ dájú òun àwọn olùsọ bẹ́ẹ̀ lẹ́fìmọ̀ ìyàtọ̀ ń bẹ́ẹ̀ láàánú òjò àtòjò òjòra wọn ìmá fi nǹkan méjì tí òjòra wọn wéra wọn ìṣìnà ní anábì náà òun ni àkọ́kọ́ rọ̀súùlù rúsùl àkọ́kọ́ gbogbo òjíṣẹ́ anábì Adam làkọ́kọ́ anábì torípé anábì Adam alayhi salatu wa salam kìí ṣe rọ̀súùlù kì í sò jíṣẹ́ ṣùgbọ́n tó bá fẹ́ ṣe nǹkan kan bóun ni mo ti fẹ́ ṣe ọlọ́run mi sí inú ẹ̀ pé ẹ sọ fún ṣe báyìí yóò ṣe àgbọ̀lọ̀ ọ̀ràn màlẹ́kà ẹ̀ tó kó ṣe ọlọ́run ò lábọ̀ ọlọ́run tó kó dìde tó lọ máa sọ kiri ṣùgbọ́n bóun la fẹ́ ṣe lè ọlọ́run ra báyìí ló sáyé ìyẹn ló sọ di ànábì ànábì ọlọ́run ṣùgbọ́n àkọ́kọ́ òjíṣẹ́ láàṣọ fún pé dìde lọ báwọn ènìyàn báyìí lọ máa sọ nǹkan báyìí fún wọn ànábì nóòhà ní nóòhà òní kí wàá nù kí tó fi jẹ́ pé ẹ wá wo iye nínú ìtàn ẹ wo iye ọdún tó wà láàrin Ádámù àti Nóòhà gbàtà nàbí Adam tó lọ àwọn àrọmọdọ́mọdọ́mọdọ́mọdọ́mọ Adam ìgbà yẹn ni ànábì Nuha ló tó wá dé àrọmọdọ́mọ àwọn àwọn ṣe àwọn àrọmọdọ́mọ Adam ni àwọn ṣáájú ànábì Nuha ṣe ó ṣáájú ànábì Nuha. bákan náà ànábì yìí nínú àwọn ọmọ Adam ọmọ àwọn ọmọ Adam làwọn yẹn nínú àwọn ọmọ Adam òun náà àrọmọdọ́mọ Sheikh náà ní Idris anabi Ọlọ́run Idris ìṣe Rasul واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا قال وصف رسولا إدريس أني أني أقوى tó kọ́kọ́ kọ nǹkan sílẹ̀ nínú tọmọ ẹ̀ pé ká kọ́kọ́ kọ nǹkan sílẹ̀ ṣáájú kí hieroglyphic writing kó tó wáyé lọ́dọ̀ àwọn ancient Egyptian civilization tí wọn àwọn ni wọ́n mọ bá a ti kọ nǹkan alógàtò hieroglyphia. báwọn ṣe ń kọ nǹkan kì í lẹ́tà wọ́n yí àwòrán ni ó wà á máa ti di àwòrán yẹn. àṣà yẹn wá wá títí tó fi délẹ̀ àṣà wa aláwọ̀ dúdú Yorùbá lẹ́lọ́mìí fi ń sọ wípé àbí Egypt ni Yorùbá ti wá. nítorí pé tá a bá àlè gbàgbọ́ yóò kù lẹ yorùbá ń bẹ̀ yẹn tẹ bá lọ àfihàn ìpìlẹ̀ tẹ bá dúró bẹ̀ tẹ bá wọ ẹgbẹ́ ẹ̀kọ́ náà yẹn ẹ rí àwọn drawings káwọn kankan tí wọ́n yà síbẹ̀ wọ́n lè ya ọlọ́dẹ kan tó fa nǹkan tó pa irin wọ́n lè gbogbo àwọn tí ní yẹn communication ni wọ́n communication ni àwọn ọmọ tí wọ́n lè fi kọ́ sílẹ̀ tó bá wá débẹ̀ òun á lè láwọn ìyá kan tó bá lè wò lè wọ́n ní torí lè ní ọdún kìíní kan ẹni tó kọ́kọ́ wọ ìlú yìí ọ̀dẹ̀ ni ó pa irin wọn ò lè kọ́ kọ́ pé ó pa irin ní kí wọ́n wá yá yíyá yẹn ni wọ́n fi de ìtàn yẹn mọ́lẹ̀ ìyẹn bó ṣe rí nìyẹn nígbà náà tó yàrá wa lọ sí Egypt gbogbo bó ṣe rí yẹn ẹ gbà níbẹ̀ ní Egypt náà gbogbo àwọn ìgbìmọ̀ àwọn ẹ̀rí tó ya àwọn abó òrí farao àwòrán yẹn ó rí bí wọ́n ti mọ nítrẹ́sì nígbà yẹn wọ́n yà síbẹ̀ tí a bá lọ wo pyramid ihram gbogbo àwọn nǹkan yẹn ó jẹ́ kó yọ wípé ìmọ̀ ìmọ̀ òun náà ni ìta lè pè ní alhakọ́ ìkọ́ ìkọ́. kéèyàn ó máa lọ kó lòun sọ̀tàn ni ká máa sọ wípé ìfẹ́ náà láyé nífẹ̀ táyé ti ní òdùdú amẹ́yẹ lọ́wọ́ ẹ̀yẹ wá ilẹ̀ náà ni wá ń fẹ̀ tó wá di ìfẹ́ àlọ́ nìyẹn ìyẹn ò ṣe pro ó ti wá máa ń gbà nínú jẹ́ wọ́n tó kọ́ sínú kò ṣe púrúfù kò ṣe sọ ó sì ní lójú látara àti olóyè ìdírí awalu mọ̀nà hàtọ̀ alẹ́lẹ́ alẹ́lẹ́ alẹ́lẹ́ yìí ṣe gbé lọ́kọ́ tẹ̀yà yọ ẹni tó kọ́kọ́ kọ̀ nǹkan tá a lè ní kàbẹ́ ìdírí sinmi àkọ́kọ́ ẹ̀ ń tọ́kọ́ náà sọ télọ̀ àkọ́kọ́ nínú tọmọnìyàn tóní ẹ má sùn ẹran níjẹ máa tí ìmọ̀ nípa gbà náà òní Idris. ara ara àrọ́mọdọ́mọ anabi adam àwọn yẹn ti lọ kánábì owó tó dé kí wàá lóyún tọ́lọ́ ti jẹ́ kí òjíṣẹ́ fẹ́ tí ò gbójú iṣẹ́ ṣe ní láyé ànábì Adam aleyhisalatu wasalam àwọn ọmọ ànábì Adam méjì wọ́n para wọn ẹ̀ṣẹ̀ ìpànìyàn wáyé Ọlọ́run òtọ́jú rẹ̀ gbé òjíṣẹ́ dìde ànábì ló ń wá ẹ̀ṣẹ̀ míì náà wáyé Ọlọ́run òtọ́jú rẹ̀ gbé òjíṣẹ́ dìde ṣùgbọ́n nígbà tí ẹ̀ṣẹ̀ àṣà ìbọ̀rìṣà ìmọ̀ pé nǹkan míì lọ́lọ́ọ̀lọ́ ìmọ̀ jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run tó dé orí rẹ̀ ìgbà ọlọ́run tó lò jíjẹ́ láti lè mọ̀ pẹ́sẹ̀ tó tóbi jù lọ́dọ̀ ọlọ́run kò náà lẹ́bọ̀ ibi tá a lọ àníyàn ìgbà tí wọ́n ṣe ẹbọ lórílẹ̀ àkọ́kọ́ ìran generation tó kọ́kọ́ nǹkan míì lẹ́yìn ọlọ́run tí wọ́n gbé nǹkan míì kalẹ̀ bí èrè lẹ́yìn ọlọ́run kò náà làtúbà nábì ìyẹn ló fà tọ́lọ̀ wọn bá fi wá ránú ọ̀hún pípé ìrẹ̀ ẹnu ọ̀hún ọlọ́run tó wá sàánú rẹ̀ lọ́wọ́ fún lẹ́mìí gbogbo anábì mú wọ́n fẹ́ wọ one thousand years láyé níbi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu sísàlẹ̀ mọ́ ọlọ́run àníyàn ẹ̀bọ ni ò fẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ níwájú ọlọ́run ọlọ́run lè fojú fẹ́rẹ̀ bó bá fẹ́ ṣùgbọ́n ẹ̀bọ ọlọ́run lè fojú fún lẹ́yìn abá ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run tó bá jọ́sìn fún nǹkan mí lẹ́yìn ọlọ́run tó pe nǹkan mí lẹ́yìn ọlọ́run tó gba nǹkan mí lọ́lọ́run lẹ́yìn ọlọ́run tó bá kú lórí ẹ̀ ọlọ́run ò ní foríjì lẹ́yìn àlùkòyàmà torí pọ́ ba tó dá wa ọkùnrin lóyún lọ́lọ́run ọlọ́run ó jòwú kò fẹ́ ká pa nǹkan kódà ànábì ọlọ́run ọlọ́run fẹ́ ká pápọ̀ ibi táwọn mùsùlùmí ti yàtọ̀ ní ẹ àwọn ànábì ọlọ́run náà àtúntò pápọ̀ mọ́lọ́run ámbìlì tàṣe mọ̀lẹ́kà ọlọ́run dá dúró wúwà lọ́kọ́álẹ́kù wàgẹ́rù màlúù òun nìkan la dẹ́dà kìrìtọ̀ lòun àwa tó kù kìrìtọ̀ sí wa ní wọ́n dá wa òun ló dá nǹkan bóòlù ẹsẹ wá fẹ́ pa ní tí wọ́n dá papọ̀ mọ́lọ ẹni tí ń sin odò ọlọ́run ló dòdò ẹni tí ń sin igi ọlọ́run ló dági ẹni tí ń sòkúta ọlọ́run ló dòkúta kílódé. ẹbọ lọ́gbà tí ẹbọ wọ orí ilẹ̀ lọ́lọ́run tó ń rọrọ̀ súùl òjíṣẹ́ onáà ní ànábì nọ́ọ̀hù alayhi salatu wa salam ẹbọ sì ní ilé nìí ọ̀nà tẹ́gbọ́ tún gbà ń padà wá sáyé gbogbo èèyàn ti mọ̀ tọ́bù ó dá ṣùgbọ́n ó tún wá lábẹ́ art and culture ibi tẹ́gbọ́ tún gbà wọlé fún nìyẹn wọ́n ní kì í ṣe páńṣẹ́ bọ́ ṣùgbọ́n àṣẹ kí àṣà àwọn baba ńlá wa kó parun lẹ́fìrọ́mọ mùsùlùmí ti ń pè nínú mọ́tàlásí níjọ́ tá bá fẹ́ ṣe é state kìíní inú campus ní bá fẹ́ ṣe bí kìíní ka dé state ìlú wọn wọ́n bá lọ gbégún afáàdúlẹ̀tì ewé ló dé lónìí àwọn ò fẹ́ kí heritage yẹn kó parun ní kí ìjọba àwọn ń bọ̀ ọ̀sà o ṣùgbọ́n àwọn kan tó ń gbéra gbẹ ọ̀ ń bọ̀ ọ̀sà náà Ọ̀ṣun Òṣogbo ọ̀sà náà ni òkè kìíní kan ọ̀sà náà ni ọlọ́run dúró sí gbàtọ́lọ̀ wá rà nábì náà àlẹ́sẹ̀láàtì wọ́sán orin àkọ́kọ́ òjíṣẹ́ láti wá gbógun ti àṣà ìbọ̀rìṣà lórílẹ̀ lórí dágbẹ́dọ̀ bá ń sọ̀rọ̀ má sọ pé àmùsùlùmí ọmọlẹ́yìn kristi àtàwọn ẹlẹ́sìn àbáláyé ìrọ̀lọ́njẹ́bẹ̀ ẹ̀bọ̀ èso ẹ̀sìn àbáláyé tẹ́pẹ́sìn àbáláyé tẹ́bọ ní ádámẹ́sìn ẹni tó kọ́kọ́ dáyé nù ẹ má bá wọn sọ bẹ́ẹ̀ pẹ́sìn àbáláyé òyìnbó àbáláyé ẹ̀sìn tá a báláyé òun náà ní alìsílám ọlọ́run kan òun la báláyé àwọn èèyàn náà báyé jẹ́ náà gbẹ́bọ wọlé ẹbọ kọ́ là kọ́kọ́ ìmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo òun là kọ́kọ́ akálàṣe ẹlẹ́pẹ̀ ní ẹ̀sìn àbálẹ̀ lọ́dọ̀ tìyín òun ni òòṣà ṣùgbọ́n pàbáláyé rárá Islam làbáláyé ìmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo làbáláyé ìmọ̀ pàǹkan ní ìpapọ̀ ìmọ̀ ọlọ́run làbáláyé ọlọ́run bá ń sọ fún ọ bẹ̀rẹ̀ lẹ́mìnà ṣètò ọ̀nà ìrọ̀jú laqad arsalna Nuhan إلى قومه أعوذ بالله من الشيطان الرجيم لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله nǹkan tí ò ṣe tọ̀lọ̀ gbogbo wa lọ́wọ́ ń kẹ́ láyé. ṣùgbọ́n tó bá ní gbọ́gbọ́n dà kìyàmọ̀ òjò ẹni tó bá ṣe tẹ̀ nìkan ni ó kẹ́ kọ́lọ̀ ń kó ṣe wá lẹ́ni tó tẹ̀ níjọ náà. ọlọ́run bá lápọ̀dà sọ̀nà ẹ̀mọ́ hamila káwọn ọlọ́run bá ní àwọn alára ànábì náà hù àmọ́ sí àwọn ìjọ rẹ̀ in tó fi di rọ̀ṣúlù nìyẹn ọ̀rùsálínà àwàlára ó ti já nàbì àtọwáṣọ rọ̀ṣúlù àrùn sáwọn èèyàn rẹ̀. nǹkan ọ̀rùsálínà ní ìṣàlùmọ̀ náà rẹ̀. ara nàbì náà sáwọn èèyàn bàbá aláya tó ń bẹ̀rù lọ́wọ́ tó sọ fún wọn ní ya káwọn ẹ̀yìn èèyàn mi ọlẹ́yìn èèyàn mi ọ̀bùdó wà ẹ máa jọ́sìn fún ọlọ́run ọba nìkan kò sálẹ̀. ọ̀sán ẹ̀yà ọ̀bùn ọ̀bùdó wà ọ̀hánàlọ́kùn ìlà ọ̀hánàlọ́kùn. ó ti torí pé kò sọ́lọ́ ní ìfún yín mọ́ lẹ́yìn ọlọ́run ẹ tọ́ka sí nǹkan míì ló ṣe déédéé ọlọ́run àbí tẹ bá fẹ́ ṣàbòsí lókù ẹ sọ fún bàbá oníṣàngó pé sísàngó ló da kwẹsàn ẹ̀sán náà ni bó o bá mọ kùránì bó o mà kankan o lè challenge ẹ bí léèrè pé sísàngó ló da kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ ṣàgbó ọkọ ya ló dáhùn nígbà tí ò yà wò. fitira òní jó sọ bẹ́ẹ̀ kò lè sọ bẹ́ẹ̀ yóò lọ lọ́ọ̀ ni ó sì wá jẹ́ tó sin tó da ó tó ṣe pé tí wọ́n dá lọ́sìn ọlọ́wọ́ bá ní àníbìlú wíkọ fún ọmọ alákúnmí ní ilá ìrìnàwó èrò Ànábìlú orí èmì inú à, ìnà àkọ́fọ̀ àlẹ́ ìfẹ́ tó jẹ́ kí máa sọ ìtí mọ̀ ń fún yìí ẹ̀ṣẹ̀ tẹ́yìn lọ ra wọ́n léyìí ó ń bà mí lẹ́rù lẹ́yìn lérí torípò náà ní ẹ̀ṣẹ̀ bọ́ òun lẹ́yìn mú lẹ́fí ń ṣe lọ́n torí pé inú ọkọ̀ fún ààrẹ òkun páyà torí pé bọ ẹ̀ṣẹ̀ tó tóbi ni mo ń bẹ̀rù agbára yọrin àbí ìyá kan bẹ tó ń bọ̀ lọ́ọ̀kan báyìí tẹ́ ẹ̀ bá lọ jáwọ́ níbi ẹbọ yìí ìyá ọjọ́ náà ìyá tó tóbi ni tí ò láfiwé. ìlú akọ́kọ́ àlẹ́ ìyà yìí ìyà ọjọ́ náà ìyà tó lágbára ni títẹ̀ mi tọ́lọ̀ ń padà fìyà rẹ̀ jẹ wọ́n ó náà ní odò omi. Ànábì Nuhu òun ọlọ́run ti fi hàn án wípé táwọn èèyàn yìí ò bá jáwọ́ ọ̀rọ̀ ìbínú sí wọn ìbínú ọlọ́run kò láfiwé jẹ̀mọ́ ọlọ́run má bínú sí wa ṣùgbọ́n ní òun ti mọ bọ́lá ń ṣe tó ẹ̀rú ń bà ó wá ń pe àwọn èèyàn ẹ̀ pé ẹ máa sin ọlọ́run nìkan ẹ má bọ̀ sàmá kọ́ lalimala omi nǹkan omi. àwọn tí wọ́n ń dájẹ́ nínú àwọn ìjọ nùrù àwọn tí wọ́n gbà fáwọn mímọ̀ àwọn tí wọ́n gbà fáwọn gbọ́n àwọn tí wọ́n ra wọn lówó àwọn tí wọ́n ra wọn tí wọ́n lẹ́nu Látàrí mú tọ̀rọ̀ tán wọ́n wá ń da lóhùn wípé. Iná lọ́nà ọkàn bí bọ̀lá lè bí. Àwọn rò kórí èyí. Iná lọ́nà àwa rí ọ sẹ́ni tó ń bẹ ní ojú ọ̀nà kò mọ tó ń sọ. Sáwa lọ́wọ́ àdẹ́rùgbà tó yà kan lẹ̀. Níbi àwọn ìlú àlábìlú sì nìyí ìdúró wọn ju bóòlù àwọn ẹ̀sìn òkèrí wọ́n lè tẹ àwọn ìmọ́lẹ̀ wọ́n rí ìyàwó ní olókẹ́ gbà wá báwọn ti tó kò sí ní tó jẹ bẹ́ẹ̀ wọ́n ní rẹ̀ ní o máa ń tó ń sọ iná lẹ́nà rọ kàfin lè mú bí lè. iná lẹ́nà rọ kàfin lè mú bí lè. wọ́n ní rẹ̀ ní o tó ń sọ lẹ́nu yẹn a tó jẹ́ ní àná tó mọ tó ń sọ lẹ́nu àwọn kọjá ẹnu tẹ́ni kó mọ fìyà dẹ́rùbà ẹ̀bọ tá a máa ṣe náà láǹṣe. قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين قال يا قوم يا قوم قال يا kánù lẹ́sà bí dọ̀láàlá. lẹ́sà bí dọ̀láàlá bẹ́ẹ̀ sì ni mi ò sọnù mi ò ṣìnà orí mi sì mo máa ń tí mo sọ ẹ má sọ pé àná ń bẹ ẹ má sọ pé mo ti sọnù lójú ẹ máa sọ tí mo ń sọ lẹ́sà bí ìbọ̀ láàlá kò sánù nínú ọ̀rọ̀ mi bó ti wulẹ̀ kó máa. Òjíṣẹ́ ọlọ́run ọba ni mo jẹ́, Rọ̀súùl, kò sọ pé nàbíyù. Wàlá ni Rọ̀súùl, Rọ̀súùl ni inú orí rẹ̀ ló ti bẹ̀rẹ̀. Wàlá kí ní Rọ̀súùl, òjíṣẹ́ ni mo jẹ́. Nínú èdè Lárúbáwá anabi tọ́lọ́hún bá sánábì mú sọ́njọ́ náà tọ́lọ́hún sọ fáyé tí àgbẹ̀ tí yẹn bá bẹ́ sọ̀rọ̀ nínú èdè tó bá rí báwọn ìmọ̀ràn kan ọ̀rọ̀ tó ń sọ ń fẹ́ gbà ó wá ní láti emphasize ọ̀rọ̀ yẹn ó emphasize kọ̀rọ̀ yẹn lórí ìlẹ̀lẹ́mì wọn kan lè mọ̀ pé n tó ń sọ ní pàtàkì ni. Ànábì ní èèyàn máa ń fata ìsọ̀ o lè sọ pé very àdégbé ń tọ́bẹ̀ sọ yẹn ó ti rò ó súnmọ́ káwọn èèyàn máa fẹ́ gbà ṣùgbọ́n lọ́wọ́ nìyí very ń tọ́bẹ̀ sọ yẹn ó lágbára. Ànábì ní wàhálà ìsọ̀rọ̀ wa sàlámì ìlú lárúbáwá ọlọ́run sọ fún wa wàhálà tí ní wàhálà tí náà ní dájúdájú èmi tí wọ́n ń bá yín sọ̀rọ̀ ẹni máa rò wípé mi ò lówó lọ́wọ́ ẹni máa rò pé mi ò tó yín nínú ìlú ẹ sì lè máa rò pé mi ò rí jẹ torí mi ò lẹ́nu nínú ìlú tó bá wù yín kẹ́ jẹ́ sì gbé mi tí mò ń sọ̀rọ̀ fún yín wàrà kí n yọrọ sí lọ yọrọ bí láàlá. wàrà kí n yọrọ bí láàlá yọrọ bí láàlá ní dájúdájú èmi tí mò ń sọ̀rọ̀ fún yín dájúdájú òjíṣẹ́ ni mo jẹ́ látọ̀dọ̀ ọlọ́run tó dá gbogbo ayé bẹ́ẹ̀ bá mọ̀ ẹ lọ mọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ rògbò wòlé ní mímu máa tí mo ń sọ fún yín. ìbá ilé ìgbésẹ̀ iṣẹ́ aláìsọ̀rọ̀ bí. èmi mú détí gbọ́ yín iṣẹ́ tọ́lọ́ ọba mi rán yín ni mò ń sọ fún yín kì í sọ̀rọ̀ tara tèmi. mo sì ń kìlọ̀ fún yín níbi ìyá ojú rẹ̀ ti tú lérí mò ń kìlọ̀ fún yín. wà á yá mi àlámù nínú wà kò sọ pé nínà dúníyà ẹni lè nímọ̀ nípa ayé ju òun lọ ẹlò mọ̀ ń pa ayé ju ànábì mú lọ ṣùgbọ́n nínú wà èmi mọ̀ nípa ọlọ́run àwọn ìmọ̀ tọ́lọ́ fi yé mi máa láàjà aláàbò tí wọ́n sọ kò yẹ yín èyí mà wípé tẹ̀ ká jáwọ́ níbi tẹ̀ ń fi yan ìjìyà ń bọ̀ ìyá ọlọ́run ọba ó ń kalẹ̀ ṣùgbọ́n àwọn yẹn wọn ò kákùn.

ní rọ́bì kúmọ̀ náà tó àwọn àdúgbò tó ṣe kò tí ì ṣẹlẹ̀ rí ni ṣé nǹkan tó tí ò tí ì gbọ́ rí ni ọlọ́run ọba ní kí ló jẹ́ bàbàrà ń bẹ̀. à ń já akọ́ndídíkíró wáhayù rìsálà nùbúwà kí ni nǹkan tó jẹ́ tuntun pé kọ́lọ̀ ọba kọ́lọ̀ ọba láàrin rọ́bì kúmọ̀ náà rọ́bì lè rí ọlọ́wọ́ ọba kó fi fẹ́ràn ẹnìkan nínú yín tójú òtí rírí ni. wá lè máa kì í nílọ̀. wọ́n lè sọ ní ìdíkọ́ ọba tó sọ ilé ìlú. ó náà ní pé ọ̀rọ̀ táwọn ẹbí inú òun sọ fún wa. wọ́n wá òpin ah, ọlọ́mbà tí ẹ̀fẹ́ ràn yàn sí wa ní òòtà àmọ́jọ́ tí wọ́n bì ṣe nuwa tí ò lólọ bọ́lá wọn bá fẹ́ ẹ̀rán yàn kò lè jẹ́ lè yàn bọ́lá wọn bá fẹ́ ẹ̀rán yàn ó gbúdọ̀ hàn ẹni ó gbúdọ̀ hàn mọ̀lẹ́kà bó wá ní ìwé tó ń yàgbẹ́ tó ń sùn tó ń tọ̀ ìwé òòlù tó ti ṣe ọlọ́ọ̀ ọlọ́ọ̀ yẹn lọ́ọ̀ ní kọ́ta kó ara yàn ọlọ́wọ́ á sọ fún àwọn àjèjì tán. àwọn àjèjì tó ń bá ń jẹ́ ẹ̀kọ́ ìdíkùrú ní wọ́n ní kó máa lọ́rọ́ jù ní ọlọ́run bá ní kí lè ju òrírí kí lè tí ò gbọ́rí kọ́lọ́run ọ̀dà ara ń já àkúndékèrò mẹ́rọ̀ gbẹ̀kùn kí iṣẹ́ wá bá yín kí iṣẹ́ ọlọ́run ìrántí ọlọ́run kó tọ̀ yín wá látọ̀dọ̀ ọlọ́run ọba yín. ó tún wá yẹn nìkan nínú yín kó ṣe lójijì ọlọ́run kó lè bára yín náà ní ẹ̀mọ̀gbà tí wọ́n di ẹjọ́ ń jẹ ní ẹjọ́ ń sùn ní kò ṣòro fọ́lọ́ ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ ọba àlè wa máa kìlọ̀ fún yín ó wu ọlọ́run ọba ló mú nínú yín tó bá wu ọlọ́run ó lè rán màlẹ́kà ṣùgbọ́n ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ ó mú nínú yín bọ́lọ́run ṣe kéèyàn ọlọ́run á máa fi ṣàdánwò ẹlòmíràn bẹ òun ni ògo gbogbo fámìlì wọn ṣùgbọ́n gbogbo fámìlì yóò máa di tẹ́rẹ̀ kẹ́ni ilẹ̀ ìjà wọn ìlú ìjọ anájíbi àwọn ará àtàwọn ọmọ sórí ilé látàrẹ̀ àwọn ará àta tí wọn ò tán àwọn amapàdùkì ẹ àwọn ṣàǹfààní látàrẹ ṣùgbọ́n àwọn tí wọ́n jọ bí ọrùn kí ni ìjọwò náà ni àwa náà lábì èyí ẹni wọ́n máa sọ tí gbogbo àǹfààní òfin lọ́mọ wọn lọ́wọ́ kì í ta ní jẹ́ bẹ́ẹ̀ pé wọ́n jọ bí wa papọ̀ ìtọ́lọ́wọ́n bá ẹ̀bùn tọ́lọ́wọ́n fún kọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni pé ìwọ nígbà tí wọ́n bí ìwọ lọ wẹ́ ní òtúmọ̀ sí wípé ìtọ́lọ́ ó ṣe fún kó má yàtọ̀ sí tiẹ̀ èmi ni mo kọ́ ṣúdẹ̀ǹtì mi ní ìyẹn ò sọ pé kó má rẹ̀ jù ọ́ lọ ìyẹn túmọ̀ sí wípé kèé ta kìí jẹ́ kéèyàn ó ga bẹ́ẹ̀ bá ti wá ní ìta ìtẹ̀yìn bá ti wá àmì ọlọ́run lè yí èyí wá gbà fọlọ́run lábàárẹ̀ ọlọ́run ó wà ṣe tó tún tóbi fún yàn. kèéta ìgbéraga kìí jẹ́ káwọn èèyàn ó gba òdodo ẹni bá níbẹ̀ ẹ̀rọ ọlọ́run kìí ṣe kèéta ó sì máa ń ní gbogbo tọ́lọ̀ ọ̀rọ̀ pọ́nlé àwọn ìjọ ànábì wọn ò ní wọn gba ọ̀rọ̀ ó náà ní pé wọ́n ń wò wípé ah, ṣé ìwọ yìí bọ́lá wọn bá ti lọ́wọ́ bá fẹ́ olówó gidi káàkiri lọ́wọ́ fẹ́ rí èèyàn gan olówó ẹni tí ó lówó lọ́wọ́ rẹ̀ ń tẹ̀ gẹ́gẹ́ bí mẹ́ntálítì àwọn èèyàn lẹ́nìí rárá àwọn àfa àti bẹ́ àwọn àfa tó gbóná àwọn olú ọkọ̀ máa jẹ́ tì àwọn àfa gidi nìyẹn ṣé n ta fi mọ̀ ẹni ọlọ́ọ̀nìyẹn ìyẹn kọ́ la fi mọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ sanabi sallallahu alaihi wasallam wọ́n wọ́n kọ́ luma lè hada rasul wọ́n nílò ànábì wo nílò ànábì ó ń pèrè àyẹ̀lá ànábì máa lè hada rasul ya kú ló kọ́ ó sì ń jẹun ó pèrè àyẹ̀lá ànábì ó tún jẹun ẹ̀jẹ̀ mọ̀ sí kó má jẹun wọ́n ní máa hada rasul ya kú ló kọ́ ó pèrè àyẹ̀lá ànábì ó tún jẹun ó ní jẹ́ ẹgbẹ́ pọ́lọ́wọ́ bá rọ̀ ní jẹ́ ó ń jẹun. wọ́n ọjà fẹ́ ra nǹkan àtúntàkì wọn náà wọn náà wọn ra nǹkan lọ́jà àtàlẹ́bí ọlọ́lẹ́lẹ́. lọ́wọ́lá òǹfìlà ilé ìwé lọ́kọ́. ọba nípa nípa ọlọ́wọ́ bá jí bá ní ọ̀yọ́ kọ́lọ̀ ń kó sọ màlẹ́kà ká ń jẹ́ ìka kó máa tẹ̀lé ọkùnrin. wọ́n kún náà máa hó lábí ìrọ̀. ọba nípa sọ̀rọ̀ kó náà máa sọ pé ó yẹ ẹ́ ọ̀tọ̀ ni ọlọ́run ló ra sọ́sẹ̀sẹ̀ ní kẹ́tó gba ọlọ́run ọba gbọ́ wọ́n ní o lè jójú sí ọlọ́run jíjẹ ọlọ́run lè rí báyìí tọba jójú sí ọlọ́run kò yẹ kó máa bá wa nájà ọ̀yọ́ ọ̀yẹ̀kọ́ lọ ń fún ọ ní jáde sí ọlọ́tọ̀. ẹ̀fọ́ ìjẹ́ nọ́mbà pé ẹ̀fọ́ òjíṣẹ́ ọlọ́run lè fẹ́ ẹ̀ sí gbogbo èèyàn. ọ̀dà fún làwọn òṣèlú àti ètò ìdíje wọ́n fi lè mọ̀ bá ẹ̀ bàbá àgbà náà lójú orí bẹ́ẹ̀ ọlọ́run yìí wá síbẹ̀ àwọn ànábì ọlọ ebi máa ń pa wọn ebi ti ń pààyàn náà ìyà ọjà wọn bí a ti máa ń jẹyàn wọn lówó lọ́wọ́ nígbà míì wọn ti lè má nígbà míì gbogbo ìyẹn Ọlọ́run fi ṣàdáwò fẹ́ni tó fẹ́ gbà tó tó ní gbà. Ọlọ́run bá wá ń sọ fún àwọn èèyàn ẹ̀ wípé kí ló mú yín kí ni tójú òtí ìrírí ajá akun kékeré ní ọbẹ̀ kan ká pé iṣẹ́ ìránṣẹ́ ó wá látọ̀dọ̀ ọlọ́run ọba yín ọlọ́run wá fi ìránṣẹ́ yẹn ó fi rán alárọ́jì lẹ́ni alárọ́jì lẹ́ni ọlọ́run lọ́wọ́ ẹ̀yà mi wá nínú ẹ̀yà yín nínú ọ̀ràn yín nínú ẹni tẹ́ mọ sí díẹ̀ ọlọ́run wá ṣe ní jíṣẹ́ láàrin yín lílọ́ọ̀dẹ́rọ̀ kúrò níta ni wọ́n á máa tètè owó kó wá gbowó lọ́wọ́ yìí kì í ṣe kó wá gbalẹ̀ yìí kì í ṣe kó wá bá ibi wọn bá lóòrè ìtọ́ wá ṣe fún mi kó wá kì í nílọ. wọ́n lè tẹ̀sẹ̀ kó o. wọ́n á fẹ́rẹ̀ sọ́ra àtakò àwọn kò túmọ̀ pé ẹ̀bẹ̀rù ọlọ́ wọlé tàbí takò ọ̀gbìn àìlèdàgbàkìlú àlùkọ́ yàtà nínú àdáàbìlà wàṣọ́kùtù. Ẹ bá a lè sọ́ra yín níbi gbogbo tó lè ṣe ẹsẹ̀ ní ìlà níwájú ọlọ́ gbogbo àwọn ìpẹ́ ọ̀yà òṣìṣẹ́ ọlọ́wọ́ ọ̀rọ̀ àṣọ fáyé. Wọ́n lè rán ẹ̀rẹ́ kó tó rọ̀ ṣẹ́mú lè jẹ́ ẹni tọ́lọ̀ wọn pẹ̀lá ilá yóò sì kẹ́lá kẹ́lá tẹ́tàwọn ànábì ọ̀dọ̀ wá sí nìyẹn. lóbi jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ti fún àwọn ànábì ọlọ́run náà làwọn àfà iṣẹ́ àfà náà nìyẹn. níbo rí di mọ́mù tọ́lọ̀ lẹ́ pósítà ó lóun fẹ́ ṣe káńsẹ́lọ̀ tí a mọ̀ pé ó di dàtò díjẹ́ ẹbí lóye kí ni kí lọ́fẹ́ kí ìmáàmù ṣe kí ni wá kódà kọ́ ló ń sáré sábà lókà gọ́ọ̀mẹ̀ntì táyì kí ni ọlọ́run rẹ níyẹn àìtọ́lọ́ fi fi yẹ léyìn oúnjẹ rẹ kún un kálí ìlọ fún yín ká máa sọ fún pé eléyìí ọlọ́run fẹ́ eléyìí ọlọ́run fẹ́. wọ́n lè tẹ̀sẹ̀ kúrú òye máa jẹ́ kẹ́ ojoojúmọ́ ìyapa tí ọlọ́run ló ń ṣe àfàlọ́gbà àtàlà òfin àyè tó ń ṣe ọlọ́run fẹ́ lónìí wàlẹ́ òun ma àwọn ọmọ gbogbo dà ọlọ́pàá yóò sì pọn ọmọ lóòótọ́. wọ́n lè fẹ́ fẹ́ kú. ọlọ́run ẹ máa ṣàlàyé kó lè máa ṣàlàyé fún wọn pé kó ṣọ́ra wọn níbi ìwà ẹ̀ṣẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ níbi ìrìn ẹ̀ṣẹ̀. wọ́n lè rẹ̀ kó tó rọ́ṣà mọ́ ọlọ́wọ́ bá àyè kẹ́ gbogbo yín láyé àti láìkì àmà ìṣẹ́tẹ́lọ́nẹ́tì wà máa sọ fún wọn nìyẹn kì í ṣe pé owó yín ló wá gbà àfa wa dìbò bẹ́ẹ̀ ṣe wáì do olódodododo tó wà bẹ́ẹ̀ ni pé thirty five thousand naira yìí àfi dín in lẹ́nu sotí kò sáàyè wá sí ní ilé ẹjọ́kọ̀ àwọn politicians náà fẹ́ sọ̀rọ̀ àgbẹ̀tọ̀ àbánabáni bíyàn bá ń wú lọ bíyàn pàdé ìlú ọ̀nà jama aláàbò subhanallah wọ́n àti bá parí. Ìṣe ń tọ́lọ̀ ọba ara wa nìyẹn. Ìṣirò tó wọ́n lè tẹ́ ẹ̀sẹ̀kú wọ́n là ẹ̀lẹ̀ fún tó sọmọ́. Ìyẹn ni òjì kí háìbà wà lára àfáà nígbà kan bàbá ní àfa lè níta haiba wà láàrẹ̀ torí pé ò ní mọ tó bá níwájú ẹ̀gán ò ní mọ bó ti gbọ́rọ̀ kalẹ̀ Imam Malik rahimahullah tí Imam Malik bá jó nínú mọ́sálásí ànábi nínú Madina tí bá ń sọ̀rọ̀ gbogbo èèyàn dákẹ́ fẹ́m torí pé òun náà pọ́n rẹ̀ lé kò yẹ yá rẹ̀ oníkálukú ó dákẹ́sẹ́ kódà ẹni tó bá mú tíra lọ́wọ́ tó bá fẹ́ sí ìmáàmù ṣàfi oní tó ń bá fẹ́ sí àwọn wa ara máa sí òun ní fẹ́ kí kó dún dún kó má bàa pariwo kí wọ́n mọ́lìkì má bàa gbọ́. ṣé haida yẹn ń bẹ mọ́ nígbà nàgbàdà ló ń bẹ̀rẹ̀ àbá ẹ̀lọ́mọ́bẹ̀ ẹ̀lọ́pàmọ́lù àfọ̀ àbára lápàdà ìsáàbà àti dé ẹnu lọ sẹ́yìn kùnú ẹni kó pa fún mọ́lú mẹ́rẹ̀fà tó dábàá pàtó àlànà òun náà tún máa fi ṣe fún àdìgbé léèní bá ṣe kọ́lọ́ ìdàpọ̀ àmọ́lù àwọ̀tá ń parí. jẹ̀mọ́ oríire dàmbẹ̀ ó mímọ́ ṣẹṣẹ́ tó wọ́n rẹ̀ nìyẹn ní tó níjì lọ́dọ̀ rẹ̀ òfin ntoni ona ni ntoli jẹkowo rẹ yẹn tí o fi ní ribinu ọlọ ó ní ibi ẹ ṣàlàyé ẹ ntofẹ nìyẹn anabi nuhu ọlọ́wọ́ bá ní nuhu tààrà ti yín fámìlì yín ni ìran yín ni kì í ṣe kó fẹ́ bá yín dupò ọba kì í ṣe kó fẹ́ balẹ̀ lọ́wọ́ yín kì í ṣe kó wà kankan ẹnu tó fẹ́ ṣe ni yóò bẹ̀rọ kú yóò bẹ̀rọ kú ó fẹ́ wá sí yín Nàám. Ó wá níta ẹ̀ta tó. Ó wá sọ fún pé kẹ sọ́ra yín. Ó wá làálàkọ̀ tó hàmú. Ẹ̀ka ló jẹ́ ẹni tọ́lọ̀ wọn bá yóò bá yẹ láyé àdúgbò tó wá ṣe mọ́ ẹ̀. Ewu làbúrò gbógun ti anabi nuwa alayhi salatu wa salam nínú àwọn olùlàásìmì nínú rusul àwọn anabi àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tí wọ́n rí ìdààmú púpọ̀ lọ́dọ̀ àwọn èèyàn wọn anabi nuwa làkọ́kọ́ àwọn márùn-ún ni wọ́n anabi nuwa nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run ránṣẹ́.